I am seeing. Who are these people? Reveal yourself. ẹ mà láyà o èyí tá ń sọ́gbọ̀n lọ́gbọ́n gbọ́ èyí tá ń sọ́gbọ̀n lọ́gbà gbà àsùn fọ́fọ́ ti fọ́ àsùn má parada ti gé àjà sleep now. This is the this is your plan, Abby. You tell me. It seems that desperation has turned your head upside down, and you don't know what to think. Uh, you don't know. You don't know. You don't have sense to think. You think with your head Ah, see, it's come. You're already dead. How many people in this village, in this environment, to do this kind of business for a living? Tell me now! Open my yege for any. Ah. See, if anything happens to my daughter, ah, ah, may your souls rest in peace. You want us to jeopardize the lives and the people of this community because you are doing your exam, eh? Èmi oògùn tí ò jẹ́ ewé ẹ̀ ni ò pé. <laughs> ìlú yàgbẹ́ nípa ẹ̀rọ ayé kan ṣe dà ó gbogbo ohun tọ́lọ́run ò fẹ́ láyé fi ṣaṣọwọ́ sọ́run ẹ̀rọ ọ̀hún kò ṣeé jẹ́. iṣẹ́ àròsìn tí à ń pè ní àdí o. àdí tó bá lọ ayé ò gbọ́dọ̀ jẹ èkùrọ́ tí kì í ṣàròsìn rí òdí ló ṣe oògùn fún ìyá tí à ń pè ní àdí tó wo èṣù dàgbà. kí èkùrọ́ tó máa lè máa ṣe àròsìn tí à ń pè ní àdí nílé ayé tí í ṣe orúkọ ìyá èṣù kò fi gbọ́dọ̀ jẹ́ àdé òdo ní olóyún o àdí ni ìyá èṣù ń jẹ́ ẹ má fi àdírò fọ́pọ̀ bàálù ayé o nítorí pé ẹran òun ni kò ṣe jẹ o. ọ̀dájú láyé ayé ti dúdú onílé ọ̀tún fapá jánu ìmọ̀ràn ìkànnì tó sì ń gbà oṣó ìlú ń ṣoore ṣe bí àjẹ́ ìlú ń ṣoore ṣìkà ẹni bá dalẹ̀ adẹ́ran ilẹ̀ ẹni bá dalẹ̀ adẹ́ran ilẹ̀ adẹ́ran ilẹ̀ yóò fẹ́ ní mọ́ra abẹ́rẹ́ òṣèmí fàdí rẹ̀. kò rodò lójú ìyá mi sì rí bí ẹni pé wọn ò fẹ́ rodò tí mo bá sì pè ní ọmọ yìí tó mi ní tó bá gbé agbódò mi kò jáde ìgbọ̀ntàn ká mọ̀ rí mi. ọ̀rẹ́ rẹ wípé ní ayé ní ayé rẹ ń gbúdọ̀ rí ńlẹ̀ wa mọ́ títí tí ó fi kú tí ó fi tẹ́rí gbà sọ ń gbúdọ̀ rí sàkání mi mọ́ o tó ti gbọ́ dákun bá wí bẹ́ẹ̀ sọ́ǹgbọ́n bá aránjú jẹ̀ kan kún olórí ibu rẹ̀ ọgbọ́n rẹ̀ tún dẹ́kọ̀ rẹ̀ kéré ó dáná mọ́ ọ lọ́lẹ̀ tó o bá tún rí mi lé yín kan fìkà rẹ̀ àì wí bá wọn ó ṣe sùúrù ni èṣù ló fẹ́ kó sí láàrin. èṣù náà lẹ mọ rí burú ọmọ fojú sọ afẹnu sọ afi gbogbo ara sọ ó tí ẹsẹ̀ sí wọ̀nà bí ìwúrò ìrìndè ó lórí àwọn àgbà ni wípé ọsàn tó bá rí gbajúmọ̀ tí ó kù ẹ̀yìn okun lásán ni ó fi mú ta ní ọ̀rẹ́ mi àlàbí adéyọ̀ tí ó lóhun ọ̀rọ̀kùnrin tó jẹ́ pé iwájú mi báyọ̀ ọlá ni ẹ̀yìn mi báyọ̀ owó gbogbo ẹsẹ̀ mi wúrò òun fàdákà ni bá gbogbo ẹnu orí ẹnu orí burúkú ẹnu òfò ẹnu orí ìbú rẹ kò gbé sàn mọ́kànjú sẹ́mi o tó lè ra tó lè bá sọ̀rọ̀ òun ni ó tètè máa bá sọ̀rọ̀ ìwọ rádaràda àbí kí náà porúkọ rẹ àlàbí ìwọ tó bá ti ẹlẹ́ran oníwò kan nípa ṣebí ti gbé ni olórí ibù rẹ ń gbọ́ mọ̀ kó fẹ́fẹ́ bìnrin lábúlé ó gbọ́dọ̀ lọ́wọ́ àwọn sàwáwù rẹ àwọn tẹ́ ẹ jọ jẹ́ déédéé kó lọ kọ́ nítorí ní tẹ́lẹ̀lẹ́tẹ̀ ní lórí ikú olùṣẹ́ lẹ́nu yọ̀. ó ti dà ẹsẹ̀ nǹkan tí wọ́n jẹ òun ní ìjẹ lọ bí wọ́n bá sọ bẹ́ẹ̀ tó lè ra àbí mo jẹ́ tó lè ra àbí mo lè sọ bẹ́ẹ̀ àbí tó lè ra. Alábí ọkọ kẹ̀kẹ́ mi.

Ah, mas não, você me ah, Ah, hoje bàbá o bàbá o bàbá ìnáwó ni bá mi alábí adé ẹjọ bá mi bá mi alábí adé ẹjọ bá mi. tá ń ṣe ọ báyìí. tó lè ra ni bá mi o tó lè ra ni o tó lè ra ló ṣe ọba yìí. bẹ́ẹ̀ ni bàbá. kílẹ̀ dàgbọ̀ kílẹ̀ jọ ń fà. bàbá mi mo pàdé rẹ̀ ní bá sì ń bá ṣàwàdà kété rẹ̀ bá ó bá ṣèṣì jàbọ́ bó ṣe gbé ni bó ṣe nà mọ́ mi lójú nìyẹn. ló ṣojú rẹ báyìí. bẹ́ẹ̀ ni báyìí. ọmọ ògùn jẹ mí ló ṣojú rẹ báyìí. ni báyìí. bàbá lónìí sóògùn kàmọ́ fúnra rẹ ni tí ó jẹ́wọ́ ní ọmọ béèrè mo jẹ wọn mọ̀ pé iná ni mímọ jí mo múra ogun kólekóle wèrè pé ní mímọ jí mo daṣọ ọjà múra èmi wèrè pé tí ò níbi kan àgbá tí mo fi gbogbo ara gbóyàn. ògo yẹ mí o ọmọ mọ̀kan kí sàníyọ o ọmọ pé mi ni wèrèpè tí ò níbì kan àgbámú tí mà fi gbogbo ara jóyàn fàìfàì iná ni mí mo jí mo múra ogun kólekóle wèrèpè ni mí mo dí mo daṣọ ọjà búra ìkòkò ní gbẹ̀yìn kó gbomi kó tún gba tuntun èmi mo wí bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ah ah kéèyàn sì dájú kó sì fọ́ ọmọlàkejì rẹ̀ lójú báyìí. ọ̀dà. èmi ti mọ̀ mo ti mọ̀ kò síjọ́ tí mo rán sẹ́nu ilé yìí bí ọba ti tí ọlọ́run mi ṣe rí inú nígbà mo ti pè ọ́ láàárọ̀ ìpè wá lòdò tó o ti fà pẹ́jà ń tàn bára rẹ̀ jà láìsẹ̀ ibi tó ń lọ tó ń bọ̀ bí ilẹ̀kẹ̀ bí àtinú mo pè mí tí ọjọ́ rí sínú o ti fọ́ kété ojú rẹ̀ ti mọ́ sọ yìí orí báwo ìwọ ń tiẹ̀ àìná ṣé ẹ̀yin bára yín sọ̀rọ̀ yìí àbí ẹ̀yin gbọ́ òdodo ọ̀rọ̀ lẹ́nu ara yín bó ti ṣe tí wòye báyà rẹ jíṣẹ́ nù àbí kí ni àǹfààní ọ̀rẹ́ tẹ́ ẹjọ́ bára yín tẹ́ ẹ̀ bára yín sọ̀rọ̀ ògidì ọ̀rọ̀ mo sábà bó ti báyà rẹ jíṣẹ́ àbí wọn wọn ò súnmọ́ yín tó wọn mọ̀ lẹ́yìn ìgbà tó bá lọ ta tán tó o dáná ọbẹ̀ tán ó gbẹ̀lúbọ̀ ó kún ó roka bẹ́ẹ̀ bá ti ń jẹun tán tó ń gbégbó jẹ́ nàbàyí ó gbégbá àyíṣu ó ń kiri lọ́nu ọ̀rọ̀ tiẹ̀ kọ́ ẹ sì lẹ́ẹ̀ bára yín rìn ṣé wà nù. ẹ mọ̀ bínú ìyá wa. ṣé ọmọ pé mi nìkan kọ́ ni ìyá mi rí. ẹ ọ̀rọ̀ rẹ yé mi òun nínú ẹ̀kú òun la bunú sí ọmọ tó bá pọ̀ lọ́wọ́ ìyá ẹ̀ nìkan ní jíṣẹ́ èmi ọ̀tọ́rọ ọmọ lọ́wọ́ ọ̀pẹ mọ̀tọ́rọ ẹ̀ lọ́wọ́ igi bóòlù ṣe mú sábà yá mi. ṣọ́ra kó o fi wọ́n lẹ̀ má jẹ́ ọmọ kan ó ṣe ọdẹ ṣe lórí ra ẹni ń bọ ọlọ́run ẹni ń bọ ọlọ́run kọfẹ́ ẹ̀rí tiẹ̀ náà ọ̀gbọ́n bólórin kan ti kọ́ ẹni ọfẹ́ di tiẹ̀ náà ọfẹ́ di tiẹ̀ náà ìdí rẹ̀ ròdòròdò tó ń gbé rọjà ọfẹ di tiẹ yọ bọ délé ọkọ ẹ wo ìwọ àyìnà tiẹ wọn wà lẹ́yìn wọn àfi oṣù bàbá rẹ tó ọba ní jẹ kọmọ mi ó gbádùn ní gbọ́dọ̀ jọrí yín. bàbá ìyá tó bí máa zẹ àwọn tí wọn fojú sunkún tí wọn fi ara má gidi ọ má fi ògidì kankan lórí dada adé pọsíyà yìí ó di adé wọn wá ń kẹ lọ bá ó múrú kẹ lọ ó mọ pàtàkì sẹni ó ń bí pé kí ló ṣe lójú àbí ṣé wọ́n náà ṣe lójú rẹ̀ ọmọ yín ni ọmọ òsì ọmọ òfò àbí ìpàbẹ tí ó rìn sọnù lọ́fọ̀ mọ̀mí lójú bá yìí. ẹ bá mi mọ bẹ́ẹ̀ náà darí ẹ bá mi mọ bẹ́ẹ̀ náà kí ni táwọn ṣe bá ṣe pẹ̀lú bá kí ni lè tọ́lá fi lè ṣe fún yín nígbà tí ẹ̀rí kẹfà ẹ ti gbèsè pé ọmọ tèmi ò ní wọn gbọ́kọ̀ tì ní kú kí ni lójú tún pọ̀ rọ kí ni tó lè kàn. èwo ni mo wo bí ẹ̀rọ. ẹbí mi lẹ́ẹ̀kan sí nígbà tí ẹ̀rí kẹfà ọmọ tèmi ò ní ìsọnù ní fojú tún pọ̀ mọ́ o ṣó ti yé ìtọ́sẹ̀rẹ̀ gan ni kẹ́kọ̀ọ́ kí n sọ tó ṣẹlẹ̀ sọdá kọ́ wọn jáde lé kó gbójú méjì kó didi ojú méjì kó gbé jáde lé kó wá gbé ojú kan àtààbọ̀ padà wá kó wá jẹ́ pé kinní láwọn òǹgbẹ́kùn yín lọ fún ọmọ lójú ṣé ẹni mo ṣe yọ ọmọ rẹ. báwo ni tó ṣe tó rí bẹ́ẹ̀ báwo ni tó ṣe kó tó rí ṣé tó lẹ́ẹ̀kẹ́rẹ́ ni àbí tó dé tẹ̀ ẹ̀dá. ṣé wàá ní mo ní tó ṣe ń kó tó rí bẹ́ẹ̀ ẹ má ṣe gbà fọmọ lọ́wọ́ tó bá ṣẹlẹ̀ ní ẹjẹ́ wọ́n wí ẹ má ṣe gbà fọmọ lọ́wọ́. ìwọ sí mi kí ló ṣẹlẹ̀. ìyá kò rí báwọn o ó pàdé mi lọ́nà òní lóun ọ̀fẹ́ mo sì fún pé mo ọ̀fẹ́ pé mo ti lólùfẹ́ tèmi mo ní ẹgbẹ́ mi gba àgbájúmọ̀ ṣepọ̀ ọ wá fọ́ kẹ̀tì omi mi wọ́n á ní kí n mú kíkí n fi alẹ̀ mọ́lẹ̀ bá lójú ìyá mi. ṣé ẹ̀gbọ́n ọmọ tí ó ní ìsọnù ṣé ẹ̀gbọ́n. kò ní ìsọnù kí ló náà fọ́ kẹ̀tì omi rẹ̀ sí ọmọ mi ò lọ́dọ̀ níjẹ́ bí ó ti ó ní ìsọnù èyí ti rí abẹ́ni tó fẹ́ ní tọ́jà ni gbé gbogbo ẹnu ẹ sọ́hún gbé gbogbo ẹnu ẹ sọ́hún èpè dáa lẹ́nu àgbàlagbà ẹ tó tó ọba sọ̀rọ̀ ní bọ́sọ̀. tó bẹ̀rẹ̀ ìbá sọ̀rọ̀. ibi wọ́n bẹ̀ mí lébi ẹ̀ bá ṣe pé wọ́n bàjẹ́. ọjà wèrè. ọjà wò ní jẹ́ ọjà wò ní jẹ́. Àjàyí gàràgàrà rẹ̀ ń owó ọ̀tẹ̀. ṣé mo yẹ títóbi tó tóbi hùn ìmọ̀ ọ̀tọ̀ jẹ àbí. èmi lè àbí ẹ wá ẹ wá súnmọ́. ó pẹ́ lọ́mọ rẹ̀ ó tó fa lọ́sọ̀tì. ẹ̀sùn òkè ẹ̀fẹ́ ni. ọjọ́ wo ni kẹ́ ọmọ yóò ní sọnù. ọmọ yóò ní sọnù. ọmọ ní lẹ́kọ̀ọ́ ní lẹ́lẹ́. ẹ nílò ọmọ ọmọ ìlú ọmọ yín mọ́. ọmọ yóò rọ kòkò ní lẹ́kọ̀ọ́. ọmọ yóò rọ kòkò ní lẹ́kọ̀ọ́. ṣé ń gbọ́ ṣé ń gbọ́ ṣé ń gbọ́ ṣé ń gbọ́ ṣé ń gbọ́ olùwọ́ olùwọ́ mo sùn ó ná mo fẹ́ yàwó méjì òkóbó sùn wo ná ó fẹ́yàwó méjì ìfarẹ̀mọ́ ẹ̀ ìyàwó sùn òkóbó sùn lẹ́tà náà ó rà kúndé ó fẹ́ dùn kankan. èmi lẹ́ kọrin bó àbí ṣé èmi ni wọ́n kọrin bó ó ní òun fẹ́ ọ ṣé ti bá wà ń bẹ̀ ni ṣé ti bá ń bẹ̀ bẹ̀ ni àbẹ́ òrọ̀rùn kú ọ̀là parọ̀ òkú sí wọn ò fẹ́ ọ kó lọ rí wọkọ̀ jẹ síwájú ṣé lọ́dọ̀ náà fi fẹ́yàwó ni. dandan ni ó ti dandan kó o fẹ́ mi. wo mi ọ̀fẹ́ ọ̀fẹ́ ọkọ̀ ọ̀fẹ́ ni bó ṣe ń wo ọ fẹ́rẹ̀ ẹsẹ̀ ìdákẹ́jú láti ní òfìfẹ́ ó fẹ́ wọn ló sanwó orí ẹ̀. ẹrọ ẹrọ ẹ fi tipa ẹ fi mú wọlé mi gbà. wọn ló tiẹ̀ fẹ́ ó di dandan kan sanwó orí rẹ̀. ẹ ẹ ẹ fa wọlé mi tipa ń gbà. ẹ dúró ná ṣé dandan lèèyàn fi fẹ́ yàwó ni ṣé tipátipá lèèyàn fi fẹ́ yàwó ó lóun ò fẹ́ yín àbí dandan ni ẹ bọ́ bá wá kì yín mọ́lẹ̀ ní ìsìn tó lù yín bí ẹ ń lu bàrà wọ́n lọ ọmọ ètò ti dé wọ́n níbi tí í ṣe nù wọ́n mọ̀ sùn kíkiri wọ́n mọ̀ sùn kúkiri àdúgbò nsòńlé èso lé mọ̀ wulẹ̀ dẹ́wọ̀n lóò mọ́. ṣé o jẹ́ lówó ni. ǹjẹ́ lówó náà òṣùpá kẹta náà ni tí mi ò tí ì fọn lówó ẹ ti káàdà wọn tí a lọ. inú wọn ní lọ sọ̀rọ̀ lọ́wọ́ àsọ̀jáde ẹni ó níyàwó tó bímọ bẹ́ẹ̀ òṣùpá mẹ́jọ lọ bá jẹ wọn kí ló tèmi báyìí náà kí ló fẹ́. bàbá ẹ yá mi lówó kí n fún wa báyìí ti fún wa torí ìrẹsì rọ ni ẹgẹ sábàtì bá ń gbẹgẹ wọn tán máa lọ ìlú àṣẹṣẹṣẹ ọ̀rọ̀ rẹ̀ ọ̀jọ́ kan èèyàn ọ̀yọ́ ló tán ní ìsìn àwọn bùkátà kan rán dandan lọ́mọ gbọ́ ìmọ̀ aláwọ̀mọdé àdúgbò kì í ṣe ọ̀dọ́mọ pé ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ náà. ẹ dákun torí Ọlọ́run ẹjọ́ ọmọ adépèrè mo wá fi sùn yín o èmi àti súnkànmí ló oko àwa ń tòkó bọ̀ wọn ò wá mọ̀ pé mi ń bọ̀ lẹ́yìn wọ́n wá jáde sí súnkànmí wọ́n wá ní ìyá òkò bó fowó jóná kìí sì ṣe pé bóyá kinní ẹ wá wo títa wọn lá torí ọmọ àdùnní tọmọ mi ọ̀fẹ́ mọ́ torí ọmọ àdùnní tọmọ mi ọ̀fẹ́ mọ́ ní táwọn lá wọ́n wá dà wípé kò rí tí òkòwò ṣe ọ̀fẹ́ owó ìyá òkòwò fẹ́ yàwó méjì fàárẹ̀ mọ́ ọmọ rẹ̀ ọwọ́ òkòwò wá ìyàwó sùn òkòwò wá ranjú kankan ń gbà lẹ̀ mọ́ ẹ dákun mo fẹ́ tó ẹ̀yin mo wá sọ fún o mo fọlọ́ bẹ̀ yìí o ẹ dákun o torí pé ẹ ti ní mọ́mọ́ ọjà lẹ́yìn yìí mo ṣe wá sọ fún yín o. ìyá lọ rọ́ṣọ́gbù tó ìjà iye rè ìjà lọ́sàn-án àgbàdì sẹ́mi mo ní wọn máa kọrin mọ́ mẹ́rin sí bàbá mi ìbáraẹnisọ̀kan ẹ̀yìn ìgbà tó ń lé ẹ bá a sàn tí yóò tọ ọ̀rọ̀ kó náà ń fẹ́ ìyàwó ọjọ́ lọ́nu ilẹ̀ ń sú ilẹ̀ mọ́ ọlọ́jọ́ kájọ ẹ̀dá gbàgbé. ẹ̀dá tẹ̀lé ọgbà ọgbà ọgbà ọba lọ́mọdé wàá fà fún sọ́kàn. èyí láàánú òkiri òkú ọ̀bẹ ẹlẹ́gùn fún kẹ́rù ọ̀bẹ ẹlẹ́gùn ògúnyẹmí ló rán mi iṣẹ́ o ó ní kí n fún ọ ní kùmọ̀ yìí ó ní ara ń yún ká ọ bá ń fi họ ara mo wá ní ìwé èṣù láàlú òní gbàgùmọ̀ lásán ọ wá ní kí n fún ọ láti mo sì sọ wípé wọ èé jáde ó ní kò sí nǹkan tó ti fún ba fún ọ láti wá ní kí n fún ọ láti wọ́n á ṣẹlẹ̀ tètè báyìí kọ́ lọ bókun yẹmi òun kọ́ lọ gba ẹ̀mí rẹ̀ bí tó bá wà bókun yẹmi ọmọ pé ẹni ọba ní kí làá ṣe làá ṣe fún àdéhùn wá rèé o. tó agbájẹ́ ṣògùn agbájẹ́ ṣògùn agbájẹ́ ṣògùn ọlọ́ba odò adé oróko gbogbo ẹyẹ ló dá yọ tí wọ́n kọ gúnugún àti ṣe àti kòrò wọ́n dárí jọ wọ́n kọ kọ̀ǹkọ̀ lódò níjọ́ tó ní bá sunmí ẹ̀tàn báyìí ní kọ́ káyé ọkọ̀ lónìí o ṣiṣẹ́ ṣiṣẹ́ ní mẹ́wúrẹ́ tí fi ṣọkọ ìyá ẹ̀ ṣe ṣe ní gbàgùdà kì í fi báyà rẹ̀ lò pọ̀ kí ṣìṣe ṣìṣe kọ́ bá ògùnyẹmí lónìí o gbogbo bí kíbi tó wà kọ́ ọlọ́ba kọ́ ọba ń gbẹ̀mí ẹ̀ èyí tí mo wí lónìí yóò ṣe kò ní ṣàìjẹ torí pé ti akẹṣẹ ní í ṣe láwùjọ o tìjì mẹ́rẹ̀ ní í ṣe láàrin àwọn ẹranko èyí tí mo wí lónìí báyìí wí ayé ló wí ọ̀rọ̀ ọgbà mi kún ló lóko bí tàkùn ẹnu rẹ̀ la wa èmi mọ yára ògùn sì pè mí inú wọn lẹ́ni yára lògùn gbè ọwọ́ àmọ́ máa tẹ̀lé ọmọ rẹ ọfọ lójú mo tún wá bẹ́ẹ̀ wá ní kí ni n ó ṣe èèyàn tó bá ní kí láá làá ṣe fún èmi mọ sọ bẹ́ẹ̀. níjọba ńlẹ̀ mọ̀ dúdú rẹ̀rẹ̀ níjọba ńlẹ̀ rẹ̀rẹ̀ kò dúdú rẹ̀rẹ̀ níjọba ńlẹ̀ mọ̀ kí dúdú lọ rẹ̀rẹ̀ lọ kí mọ̀lẹ́ òde ìwọ́dà. <laughs> ọ̀bẹ̀lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ̀lẹ́kún ẹlẹ́kún sunkún làárọ̀ yẹn sùn èé ṣe. àjẹ́ yóò gidi olóró ni gbẹ̀mí rẹ wá. <laughs> irọ́ ni igbá ni wọ́n pa nìkan yìí pàwo ó ṣèwọ̀ orí àmú ìmúrin tì àbàwọn ọ̀gbọ́dọ̀ bá nǹkan tì ó yá padà. Ah, lónìí ni wọ́n pọ̀. ó parọ́ ààrẹ ó parọ́ ààrẹ àgbérò àgbérò ni kú gbọ́wọ́ àgbétù ìsìkìdí gbéra gẹ́gẹ́ lọ́lágẹ̀mọ́ gbọ́wọ́ ọjọ́ ó yá gbé dúró bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. mi mọ̀ pọ̀ jìnnìjìnnì. bàbá tó lè rà ẹ dá torí ẹ lọ mo fẹ́ bẹ́ẹ̀ yìí lẹ́bẹ̀ẹ́ láyé láyé yín ní ayé ní ayé yín tẹ́ ẹ bá tún láàlá láàlá láì tẹ́ ẹ bá tún pèmí kalẹ̀ tẹ́ ẹ tún lọ fún mi. gbádùn gbàdúgbò gbogbo àgbàdo lóye dàtí ẹrù obè mi ẹ̀yin lẹ̀rù àlátẹ̀ lámbà ẹ gbà mí ẹ̀yin dọ̀dọ̀ ọkùnrin ẹgbẹ́ yín kan yá máa halẹ̀ mọ́ ọwọ́ á ní èmi èmi o ọ̀rọ̀ èṣù oh, sí ọ bó bá jẹ́ mi bá ní ṣọ̀bọ́n ni màá sí ọ ìwọ ni lójú àlá mo jẹ́ kójú ayé gan bí nìyí ìran níbí kan ní àmọ́ tó bẹ́ẹ̀ wọ ọkùnrin ẹgbẹ́ rẹ bí wọ́n ṣe lójú àlá ìwé ewu ìbọn ìbọn dẹlẹpẹ̀rẹ̀ rẹ kó yìnbọn fún kẹ́mù kókù dànù ọba jẹ́ pé nùgbọ́dọ̀ bá wà ní ọba rí eh, ẹ̀yìn ìgalà ọmọ sakọ ọba ọmọ ẹranko ọmọ sakọ o sì bẹ̀rẹ̀ lọ́kùnrin ọkùnrin ẹgbẹ́ rẹ kan ọmọ àwọn ojú kankan ìwọ àkàlẹ̀ mọ́ ọmọ àwọn olójú Ah, ọmọ sí o ẹ bọ́ lè lẹ pera yín. ẹ mú ẹkì mọ́lẹ̀ ẹranko bẹ́ẹ̀ mà kó rẹ̀ Àjàyí náà ló pè ló pè ló ọ̀kan sára Àjàyí yìí máa ṣe èèyàn bẹ́ẹ̀ àmọ́ bó ti ń wò mí èmi náà wòran wọ́n ní jùlù bébé jùlù bébé bẹ́kùté lẹ́jù bébé olókìní ọ̀fẹ́ sọ̀mù ẹ̀sọ̀ níwọ̀n ìmájà yìí ìwọ̀ fèmí rẹ̀ lẹ̀. ẹyin bàbá tó lera lápò ara rẹ ló fèrè lọ sọ yóò sí eyín ò lápò ara rẹ ni sórí Àjàyí òun ní tiẹ̀ ní ọ mo fojú ẹ̀ rí mo bọ́ yọ ọmọ gbà ọ ajá yìí ọmọ gbà ọmọ gbà pàpà ní òbí nǹkan tí ń jẹ́ ìyá tó nira. wo n ọ̀ràn sájà yìí o n ọ̀ràn ń ṣe o fèmí rẹ̀ lẹ̀ o èmi lọ́sẹ̀ kò ṣe o fèmí rẹ̀ lẹ̀ o. ìyàpọ̀ ara tiẹ̀ lọ sọ yóò sí bàbá tó nira ọ̀ sọ yóò sápò ara rẹ̀ ọ̀ sọ sápò ara tèmi tèmi tí wọ́n ṣe ibẹ̀ nù mí ó ọ̀tá sọmọ ẹni inú ẹni ní fẹ́ kọjá tèmi ọ̀sán fún mi. ó dà bí ìlú ẹ bá ń pa òun.

nítorí obìnrin kan èmi ò lọ́wọ́ sí i òyìn lè gbà o bẹ́ẹ̀ ni mo sọ. ẹ kò lè náà mọ̀ pé ó ti tó ṣùpá mẹ́ta tí mo ti rí torí ra ilẹ̀ ọkàn mi sì ń sọ́dọ̀ rẹ̀ kí n yọjú sí wẹ́rẹ́ kí n bára ní ẹ dákun ọlọ́ọ̀kẹ́ ẹ máa dọ́gbọ́n sí gbà bàbá ìgbà wọlé délẹ̀ délẹ̀. a ní ilé gbà. ẹ̀gbọ́n mi sẹ́ńtì ń bá lọ yọ́dún mi yọ àmì ẹ rántí o ọ̀pọ̀lọ́ nígbà mi gbẹ̀rù ni o kémi náà gbọ̀n gbòjò ni o ẹ rántí o ẹ rántí pé mi náà mo ti ṣe fún yín rí o mo ti ṣe fún yín rí o. n bò lọ ti ràn lọ́wọ́. yìnyín ràn lọ́wọ́ ní òní. lọ́dọ̀ ta ni. ọmọkùnrin tó wá wá ní òní tí bá mi ta ní mèrè tí mo lé mèrè ṣe ẹ̀yin kọ́ ní mèrè. báyìí. báyìí ò wáyé wáyé. ta ni jẹ báyìí. kúrò àìsàn ṣé bá lè lórúkọ rẹ̀ tí wọn ló fi joyè alẹ́ rẹ̀ ọmọ ọ̀dá o wo lórí ibú yìí ẹ̀wọ̀ ìtẹ̀ ẹ̀ ẹ̀gbọ́n ẹ má bínú wọn sọ bá sẹ́gbẹ̀yìn orí ẹ̀ ti burú ni wọn sọ bẹ́ẹ̀ sẹ́gbẹ̀yìn èmi mo pe balẹ̀ mi bí wọn lọ sọ àṣemọ́ṣe lókè wọlé ní ẹsẹ̀ pé balẹ̀. ọ̀dà mo ti gbọ́ ṣùgbọ́n ẹ kìlọ̀ fún o kọ́mọ ọ̀pẹ o ṣé ẹ mọ̀ pé wọ́n ní ìjàkùmọ̀ eré ìdí ọ̀sán ẹni abíyọ̀ eré ìdí òru tó bá ti rẹ̀ tó fẹ́ rí kó tètè mọ padà lálẹ́ yìí o ṣé ẹ gbọ́ mi. owó ìwà tó wọ dáa ọ̀rọ̀ kọ́ra wà lẹ́nu rẹ̀. ṣé ọ̀rọ̀ kọ́ra wà lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ kọ́ra ni kò sí adájọ́. ara rẹ̀ ò yá ọ̀gá jẹ́. àdàbọ̀ ilé ẹ̀gbọ́n wa ẹ ṣeun. ó sọ kú sọ. sáàmù ọkùnrin ẹ̀dọ́gbọ́n tó ẹ̀dọ́gbọ́n tó wọ́n lẹ́ béèrè díẹ̀. nínú ó ló tutù mú un. bẹ́ẹ̀ sì máa gbó. ó mu àgbo ṣùgbọ́n ó ṣàn pariwo ibà yìí ń dùn láàmú ibà tí ń ṣe yìí kò tiẹ̀ wá. ẹ ẹ ẹ mi wá lọ mà. ìjọba mi kò mọ̀ jí ara rẹ̀ ò mọ̀ dágbà yóò kú ọmọ sì lọ yóò kú lálàáfíà nílẹ̀ bá wọn yóò mú àgbẹ̀ tẹ̀ wọ́n. bàbá jí mọ́ rí orú ń báyìí. ilẹ̀ bá ti mọ́ wáyé báyìí ọ̀yà lọ́mọ. yóò ẹ wẹ̀ fún wa. ẹ báyìí. tiẹ̀ dúpẹ́ kó orí jìnnà ọlọ́run ní ìwé ọ̀la rẹ̀ ẹgbẹ́ mi ò fẹ́ wá mọ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ kọ́jà àwọn ọ̀rẹ́ mi náà bá pẹ́ẹ́bẹ́ kọ́jà àjọ wá ní àwọn náà lọ́ọ́ padà lọ́nà nígbà tí àwọn ẹni wọn máa rọ̀ á wọ́n nílẹ̀ sùn àwọn bẹ́ẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ pé wọ́n ní fún ọkà yà gálẹ̀ ìrọ̀lẹ́ ìjàmbá ẹ̀ sára bí àtàlọ́ wa. ẹ kú lé o. kásùkọ̀ bẹ́ẹ̀ mọ la dáadáa fún ọ ojú ò ní tí ọ. bàbá wa ń kọ́ ìyá náà ń kọ́ ẹ kú àlejò kì í ti yóò jẹun ni. mo ti ń bẹ látàrí olóhùn ọ̀jẹ̀. ẹ kí lè irú ọbẹ̀ wo lè. ọ̀gá ọbẹ̀ ti bẹ́lẹ̀ náà mọ́ àkókò yìí. ìyá rẹ ti lọ sóde tó fẹ́ lọ. wọ́n rò pé ẹgbẹ́ mi dáwọ́ lọ́dọ̀ náà. lọ́wọ́ á fèyí ṣàlè ìwọ odidi ọmọ ọdẹ èèyàn wá sílé ọdẹ tí yóò fi jẹun rè wo. bàbá ẹ má ṣe yọ èmi náà ti pẹ́ padà kí n kà fojú kan ní mo ṣe eré náà mi fi dùn. ló ń yẹ̀yẹ́ ọ wà lé ọdẹ ò ní jẹun ọ mọ̀ pé ọmọ ọlọ́dẹ ní jorí ẹran ẹran tó sì fi panu dábàá yín mi ò fún ọ kí láàrún wí yóò mo ti rí ọ kẹ́yìn. ẹ ẹ mọ ọ. pé mò ń kán di ọ̀nà bí rẹ̀ ọ̀gbà ya. nígbà ọba fi èyí panu ọ̀ dàbà. ọ̀wà gbọ́ májìnà sí mi mo fẹ́ mọ rí ọmọ gbogbo sọ̀rọ̀ ìpè ìwà láyé ìwọ náà ló sì pé a jẹ́ pé mo bí ìbejì nu bí wọ́n bá sì jẹ́ kẹ́yìn òun ò jẹ táyé ẹ̀yìn ẹ̀yìn òkúrú. ilẹ̀ o ilẹ̀ sùn o kárẹ̀ o ẹ̀ o. ṣebí wọ́n ló ti wẹ̀ tó o ti sojú rekete. ẹ kì í ṣe bẹ́ẹ̀ àrí ìkẹ́lú ni ìsìnkú lódò lọ́wẹ̀ àbí mo para kó lè sọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ni ìyá wa ẹ wo àwọn ọmọ abẹ́lẹ́rọ wọn mọ ń dáàyàn lọ́nà nígbà míì wọ́n lè fẹ́ gba kété lórí mi ìgbà míì wọ́n fà mí lásọ ẹ wo gbàmí nǹkan tí èèyàn bá ń wẹ̀ wọ́n àmọ́ yọjú wòyàn màmú wá faṣọ bù báyìí màmú faṣọ bù báyìí nígbà tó tiẹ̀ wà àwọn àkànmú àtòjò wọ́n bá lu wọn egun apá wọn báyìí ó dá. tòótọ́ ni ìyá mi ó dá bẹ́ẹ̀ ni ẹ káre àrídàgbà káfọ́jú omi níjọ́ tọmọ kékeré bá pè tọ́ bá dajẹ tọ́ bá pẹran tọ́ bá dajẹ níjọ́ bá pààrọ̀ gidigba omi má gbé wánú ilé mi o. ẹ wọ́n ọ̀dí ẹ̀ lọ́dọ̀ kankan lọ. ṣé bí lóru òní ti máa yọjú wòye bí sùkàn mi ṣe pé jìjì táyì sọ ọmọ lórí àìbẹ́ẹ̀kọ́ tí mo ní kó á lè máa bọ̀. ń gbọ́dọ̀ lọ́lọ́ láàárọ̀ ẹ̀ máa bọ̀ bẹ́ẹ̀. ọlọ́ọ̀dọ́ ilé alápò. ọ̀kàrí òkú mọ̀rọ̀ wà. bá mi ń parọ́. láyé parọ́ bí fún ìyá rẹ̀ lọ jáde ìyá rẹ̀ ní ìpa. wọ́n lọ ilé alápò ní àti ilé ọlọ́run àti ilé onígbọ̀n. onímọ̀ ní kò tẹ̀lé ọkẹjọ́ máa bọ̀ àlẹ́ nísìn nísìn. ìtàn ọ̀gbọ̀dọ̀ gbẹ. wọ́n ní ẹ síra lọ ọmọ tọ́jọ yóò tọ́jọ bàbá rẹ̀ ẹ lọ rèé pè wá tí òjò yá ẹ lọ rèé pè wá. ti ẹni bóbìnrin náà bá lọ jà tí ò ní wù fọkọ ẹyin bí ti rí náà nù nígbà ọmọdé bá bẹ̀rẹ̀ sí í gún òkè rẹ̀ náà ó ta gbogbo ọlọ́mọdé gún inú ẹ̀ bóyá kọ̀ mọ̀ pé tí ó léwu lẹ́ẹ̀dẹ̀ bàbá ọ̀ náà ni ọmọ lọ látàná tí èbá ṣèfẹ́ tí mo ní sí ṣé mi ó wẹ̀yìn ẹ̀ wò àbá òfò ọlẹ́rán òun fèsì. síbẹ̀ náà bàbá tó rí ra ẹ̀ẹ́dìlẹ̀ ní sùúrù náà sọ ti yé yín tó bá jẹ́ pé ẹni tá a mọ̀ rí tàbí ọkàn dédé ní ìlera nù lọ́ba àwọn àyè sọ̀rọ̀ ṣé bọ́mọ tó fẹ́fẹ́ tó ń wá ní ìmọ̀ tẹ́lẹ̀ lọ́tẹ̀ nígbà tí ò sì ní ibú ẹ̀ bí tó bá dé ní tó dúró bẹ̀tẹ̀ wà gbọ́gbọ́ tó bọ̀ pé òun ó san òun òun ò ní wálé tí ò fi sọ lánàá tó fi sọ pa ó bíi pé òun fẹ́ sí lọ́nà tí ò padà mọ́ látàlú ẹbí ń bàbá dé yọ sọ. tó o ìyá wa àná mi ìlú ọjọ́ mẹ́ta ẹjọ́ ń bọ̀ ní òun dà ọ̀wọ́lé àní bá wí kò sí ìta àbá wí fún un gbọ́dọ̀ yóò kàn ṣẹlẹ̀ ní pé bí ó ṣe lọ àga kan wà ní bó ṣe lọ lánàá tí ọ̀dà gbére tọ́nu bá nìkan lọ́kàn yìí ló lè kàbùkù fún bàbá rẹ̀ náà ti sí. tèmi ọkọ̀ mi fún yín ni pé bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ ti ṣètò àti múyàwó ẹ wá tọrọ ẹ̀ kò sí ní tèmi ọgbà lọ́wọ́ yín àmọ́ táwọn ẹbí ẹ tọrọ ẹ máa mú nǹkan yín lọ́dọ̀ ó rera. ń sọ̀rọ̀ rẹ̀. tó rera. báà mi ló ràn wá yìí látànà súnkàn mi ti kúrò nílé ó sì dágbére pé bí lòun ń bọ̀ àbí. ilé ò ní jẹ́ súnkàn mi. súnkàn mi ọkọ tó rera tọ́wá ìlànà tí wọ́n tó síra wọn lọ́nà lọ. ní mo mọ̀ ọmọ mọ̀ bóun jẹ́ tó bóyá túkàn mímì rẹ̀ tó ń wí mi sókàn mi ò padà sí. àárín látàánú kí ṣe pé wọ́n jọ wà tó lè ra wá sọ́dọ̀ yìí síbo. ẹni súnmọ́ bí òun yẹ òun lọ́wọ́ yìí lánàá títọ́ rẹ lásì ìdálò lòun lòun bọ̀ tọ́mọ̀ pé yóò sì yọ padà láàrin látàánú ńlá sọ lọ́wọ́ tó fi wọlé wọn náà. ẹ̀yà yín ló dágbére fún òun gbọ́ àwọn orí àṣírí tó rẹ ra lọ́jọ́ ọ̀wà àbí. ẹ dàgbọ́ sẹ́yìn lọ́jọ́ náà lásán gbọ̀dá náà lásán gbọ̀dá lọ́wọ́ yìí náà. àṣekọ̀dá kéèyàn wo gbẹ̀gbẹ́ rán kéèyàn bá wo gbẹ̀gbẹ́ rán yọ̀mọ̀ gbọ̀rọ̀ wọ́n ní àṣà ọ̀gbìn ọmọdé kò gbé yẹn ilé náà má jẹ́ gbangba òde èèyàn tó bá tó aago ló gbóhùn aago ẹni bá fẹ́ tọ́ mi kó fọ̀ bákan mi ó tàn wọ́n lè gbóhùn àgọ́ ó fura. kò yé mi mọ tẹ́ ń wí. ìwọ àmọ̀ pé sí Àjàyí lọ jẹun ó gbàgbé ó fura sọ̀rọ̀ rẹ̀ Àjàyí òbídé olú. Ah, ah. mo ṣẹ̀ṣẹ̀ rántí ó ṣẹ̀ṣẹ̀ yé mi kí o. Ah, ẹ rí sọ́kàn mi eh, ẹ rí tó rira. ẹ eh, ta ni jájà yéjà mọ́ olóòdó rẹ̀ bàbá àtúndé la eh? kí ni ọwọ́ àṣẹlẹ̀ ní ìsìn. tí ó ṣẹlẹ̀ ó sọ fún ọ wọ́n àná rẹ̀ wọ́n á máa rábà wí fún bàbá wípé títí ìrọ̀lẹ́ ẹ̀ṣọ́ kàn mí ọkàn ìlà ìwọ wí bẹ́ẹ̀ fún wọn. ọjà ẹ ṣàmójú pẹ. ẹ ṣe sọ fún yín pé kò sí nǹkan kan nù rẹ̀ àbẹ́mi ní sọ fún yín pé kò sí nǹkan kan nù rẹ̀ ọ̀lẹ ni yín ọ̀yìn ọ̀lẹ wọ̀n wọ̀nyí ó yẹ wọ́n kú ó yẹ wọ́n kú. yé yé yé. ẹjọ́ olóòtú rẹ̀ mo sì wáá fi sùn ọ́ ìyún bàbá Yéwándé toró tún ti bẹ̀rẹ̀ ní ìsìn tí ń fa wàhálà ó ní tí Yéwándé ọ̀bà rí Súnkànmí ó ní ò gbọ́dọ̀ wọlé ni mo ní wàá fi tú ọ létí mo sì mọ̀ pé wọ́n ní máa gbọ́rọ̀ sí lẹ́nu. mo sì wá ní. ìyá mi ẹ dákun tèmi ni ẹ ro bàbá torí ipò jésù àtòrí iṣu pé ṣáádùn mi. ti ẹ̀ mi sórí bẹ́ẹ̀gùn bá gún ni lẹ́sẹ̀ tó sì tún gún ni lọ́wọ́ sọ àwọn pé ń dórí ìhùn bọ̀ nù. ó dáa náà jẹ́ àná. ìtọ́ bá wí ẹ wà á sọ fẹ́mi ní ẹni torí kí n tó fa wàhálà ni mo ṣe wá sọ fún ọ ẹ wà á bẹ́mi ní ẹni. ìyá ọmọ ìrọ́lẹ́ ló ní ẹgbẹ́ jáde ó sì lọ́wọ́ olè ìkọlù ní bẹ́ẹ̀ ló ṣe máa bá ní pé kí n tó ẹ dáhùn ẹ mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ kò yá kó ṣùgbọ́n burúkú ò yá lùpà ẹ dáhùn ìyá amadé ó sì lọ wárú rẹ̀ kàn ọmọ abẹ́ ìyá rẹ̀ ọ̀lẹ́nu ọ̀rọ̀ wájú tèmi mọ̀ ní ẹ̀kọ́ máa mọ kiri ilé kó máa purọ́ fún mi ojoojúmọ́ máa kẹnu bọ́lẹ̀ máa purọ́ fún mi ìmí bàbá ẹ ọ wà lọ àárín ìjà wọn wọn lé àwọn bàbá bàbá abẹ ọlọ lọ yàn kan fi ṣe bàbá ìbí ṣe bàbá rẹ o. bá mi kò rí bẹ́ẹ̀ ẹ̀yin náà kúkú mọ̀ pé mi ò ṣe ọmọ bẹ́ẹ̀ àmọ́ gbogbo ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ ń lè yìí súnkàn mi ló dá lẹ̀ ẹ́. kí lẹ wá ń bẹ̀ mí ní ìsìn. ẹ gbọ́ wa ẹ kò gbọ́ fẹ́ bí àdánwò ẹ náà lè máa ń pòwe pé ọjà bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ tó ẹ bá wo bọ́kùnrin ṣe ń fa tí ò bá lọ orí lè máa fọ. mo mọ̀ dáràn lọ́wọ́ yìí o ohun tẹ́ ẹ̀ sọ fún mi nísìnyí ni pé kọ́ ní òru yìí ó múra mọ́ lo ìlú olówó kan lílẹ̀ ṣe sú yìí nítorí obìnrin kan èmi ò lọ́wọ́ sí i oyin lè gbà o bẹ́ẹ̀ ni mo sọ. ẹ̀gbọ́n ẹ bọ́ lẹ báyìí ẹ dákun ẹ̀yin náà mọ̀ pé ó ti tó ṣùpá mẹ́ta tí mo ti rí torí ra gbẹ̀ ọkàn mi sì ń fa sọ́dọ̀ rẹ̀ nù kí n yọjú sí wẹ́rẹ́ kí n padà ní ẹ dákun fọlọ́ ẹ bá ń dọ́gbọ́n sí torí mo gbà bá wájú wa wò ó ẹ bá ń dọ́gbọ́n sí bá ṣe ṣe òkúkú ẹ dákun ẹ má fọlọ́ ọjà òbí ló lè gbà kó ṣeé ṣe. ẹ̀gbọ́n mi ẹ gbà délẹ̀délẹ̀. a ní ilé gbà. ẹ̀gbọ́n mi sẹ́tìn bá ń lọ yọ́dún mi yọ àmọ́ ẹ rántí o ọ̀pọ̀lọ́ nígbà mi gbẹ̀rù ni o kémi náà gbọ̀n gbòjò ni o. ẹ̀wà ọ̀rọ̀ ọ̀dà ń gbọ̀rọ̀ wá rí báwọn. wo iṣẹ́ pè mí. báà mi bọ́rọ̀ ṣe rí ni o báyìí kàṣà báyìí káwọ́ ọ̀sán kankan àmọ́ síbẹ̀ o ẹlùlù lọ́rọ̀ tèmi o ẹlùlù ní kàkà kó mọ́ dọ̀bẹ̀ tá a pa títàn ni èmi ọ̀wọ̀ ọmọ tèmi o a sọ̀rọ̀ sí ẹ̀mí sọ̀rọ̀ ọ̀dà o ọmọ mi. bàbá ó dáa báwọn ẹ yà fọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọkàn ìfẹ́ tó torí ó tó rè é kù tó ní kí ló dé tó ní ibi tó bọ́ sí ilé rẹ̀. bí ọ̀rẹ́ ẹ ǹlẹ́ ń balẹ̀ ń lọ. níbo ni wọ́n náà ti. mo lọ wò kejì mi lẹ́kùn. àmọ́ bó lè ń lọ tẹ́ ẹ bá dẹrù báyìí ẹ ń lọ fọṣọ lódò ọ̀sọ̀. ẹbí wọn náà mọ ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ sísan. pé mi mo sẹ́pẹ̀ fún súnkàmù tó fi wọgbó lọ ó sì ṣe bí ẹni tó mọ̀ kankan. wọ́n sì lójú tọ̀rẹ́ mi ojú òtì mi dájúdájú ó ń tàn náà kò ní tìjú ni. tọ́ba yẹn ní ká fẹsẹ̀ fẹ́ o. àmọ́ yóò wá tó pé kẹ́ ẹ kú òòlù. ó tó ó tiẹ̀ dé abáyìí ẹ fẹ́ mọ̀ sá lọ ṣé ẹ rántí pé bá a bá pèrè ajá á porí ìṣàásùn á sì tún porí ìkùmọ̀ tá a fi lù bẹ́ẹ̀yìn bá tiẹ̀ fẹ́ sá lọ ṣé ẹ mọ̀ pa yóò gbàgbé pé ẹ̀yin lè ṣépè fún Súnkànmí tó fi wọnú igbó lọ ẹ ti ẹ̀gbọ́n náà sí tipátipá ni wọ́n fi fọ́kùn yìí ni ṣebí ìrírí tá a rí àtọ́n tá a gbọ́ ni pé ọkùnrin ni mò ń lóbìnrin ká àmọ́ tí yóò rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ̀ ń lọ́kùnrin ká ah ó tiẹ̀ wá dá bẹ́ẹ̀ báyìí o àlọ́ rámúrámú làárín ẹnìkan ìrábọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń lọ òun ẹ̀wù ọgbọ́n kẹ́yìn náà ni. à ẹ mọ̀ ṣe pé tí ò sí lára tí wọ́n wá ń ka yín lára kẹ́ ẹ wọnú ilé kẹ́ ẹ gbẹ́rù kẹ́ ẹ mọ̀ tẹ̀lé ẹ̀yìn ń dúra lórí gbogbo àgbà fún yín láyé. ẹ̀kú fánlẹ̀ fáńsẹ̀. fáńsẹ̀ bí àlá tó ti rí tó ti rí. tó o ní jókòó tó ni mo jọ sọ ọ̀rọ̀ ojú pèlè lẹ́yìn. ìwọ wà tèmi tó wà tèmi. mo lè gbé kankan. bẹ̀rẹ̀ lè gbé ẹ sì máa fàtà yín fi rẹ́ mi jẹ n lè gbé kankan. ẹ̀ẹ́. Hmm. kílódé kílódé kí ló ṣe fún ọ tó bẹ. mo ní kó bẹ̀rẹ̀ kó gbàgbọ́ kó mọ̀ tó ní ọ̀dá mi lóhùn. bọ́bá tẹ̀lé ọ̀gbágbọ̀n ọ̀hún ṣé orí ní ògbé ní àbọ̀wọ́ ọ wà lé. gbogbo ń kí n sábà rí kó e gbé táyà rè gbé àgbọn. mo lọ rè gbàgbọ́n. bá mi wọn ò lè gbé. o lè gbé àgbọn. báwo wọn ò lè gbàgbọ́n kó kọjá lọ́dún. o ò lè gbé àgbọn. sẹ́mi mo bí wọ́n mọ́ yìí. Ah, ẹbí ẹ̀kọ́ torí ẹ̀ búkú olórí lulu, tí wọ́n máa ń pàdé rẹ̀ gànà torí ọmú àyà tó ọmú gbére tó gbé àyàwó torí ẹ̀ ni mo ṣe ń bọ́ sọ̀tọ̀ gbà mí ẹ́ ọ̀yà gbé àgbẹ̀ ó ní kó gbé. ọmọ tí ọba gbó kí ló bí mọ sí. padà nù ebi mi mo bí. ó fún gbẹyẹjarẹ ọmọ téèyàn bá bá sọ̀rọ̀ tí ọba gbọ́ bẹ́ẹ̀ bá padà nù sí kò léwọ̀ tẹ́kọ̀ gbájú kọ́ bá ṣẹ̀ ń ta kí wọ́n padà nù kọ́ dẹjọ́ sọ́ńtọ̀ lọ́rùn èmi mo bí nǹkan mi kó kó kó. bíbí ọ̀gá fayọ̀ dẹjọ́. èmi èmi wọ́n yìí mọ́ wọn a máa wọ gbọ́dọ̀ lọ. bọ́ọ̀ bá payọ́ ọ̀dẹ̀. a máa wọ gbọ́dọ̀ It's wọ́n láì fi ẹ̀. ìṣòro lè lọ. ìṣòro bọ̀ jà. ìṣòro lè lọ. wo má jẹ́ padà wá bọ́ọ̀lù lẹ́yìn o. má jẹ́ padà bọ́ọ̀lù lẹ́yìn o. má jẹ́ padà bọ́ọ̀lù lẹ́yìn o. gbóná ìgbà ló ta òkú àgbàdo ìgbà ló ta. ọmọ tí èèyàn ló bá dúró igi gbà igi gbà igi ló bá dúró igi gbà igi ló bá bẹ̀rẹ̀ igi gbà igi ló igi gbà igi tó bá dọ̀lẹ̀ igi gbà igi tó bá dúró igi gbà igi. ibi eré méjì bá ń jà orí mo pẹ̀lú orí mo lágbogbo ẹ ti ń bọ̀ àti pé ìtàlẹ̀ ń wá gan. ẹ ẹ abẹ ṣeun àtìlú mọ́rin àjìlá ti ń bọ̀ a sì wá rí bàbá kan tí ẹ ń pè ní òkìdí olú onígàgàjù àbí bẹ́ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni. ká àwọn ọmọ tó wá rí náà ní ìdí wọn kó kú mọ̀tẹ́ kókóńgó sí kò ní dogun. ẹ ẹ wo wọ́n bá lè dogun kó dogun yóò bá jíjà kó jíjà ogun olóhùn tó bá dà á wà lé fún yín. bàbá wọn lágbàlagbà tí yóò bá tijú láti kẹsẹ̀ ń kẹsẹ̀ ni. ẹ ẹ tí yóò ní kọ̀ láti lágbàlagbà náà. bẹ́ẹ̀ olódúró igi ìyá igi ìyá igi ìyá igi. tó bá dúró igi. dà igi. tó bá bẹ̀rẹ̀ igi. dà igi. tó bá dúró igi. dà igi. tó bá bẹ̀rẹ̀ igi. dà igi. tó bá dúró igi. dà igi. tó bá bẹ̀rẹ̀ igi. dà igi. tó bá dúró igi. dà igi. tó bá bẹ̀rẹ̀ igi. dà igi. tó bá dúró igi. dà igi. tó bá bẹ̀rẹ̀ igi. dà igi. tó bá dúró igi. dà igi. tó bá bẹ̀rẹ̀ igi. dà igi. ẹja kò ẹja kò tó kílẹ̀ fẹ́ pé talẹ̀. ìwọ Àjàyí o ti ń ṣe tipẹ́ ìkànnì ọ ẹ̀rú gbọ̀ngàn rẹ tó ń kásálà tó ń kóbì ìjọba ti ṣe tẹ́ àti kájẹ yìí ìjọba náà ni ó fàyà gẹ́gẹ́dẹ́ wọ́ máa yẹ. ẹ wò mí ẹnìkan kì í gbaṣọ lára obìnrin ká tún mọ wojú ẹ mọ ẹ jẹ́ àṣìṣe wọn bọ́sẹ̀ ṣe é sojú. ẹ dákun wọn ní bójú bá farabalẹ̀ a máa rí mu ẹni tí yóò sì jẹ gbì kì í kú gbì èmi kájà yìí ẹ jẹ wọlé pé bàbá fún yìí. tẹ́lẹ̀ ìfọ́lájà yìí wọ́n lé kó pàjẹ́ yọ̀ bọ́ta. ń ṣe àjòjì sí mi ọmọ bẹ́ẹ̀ ṣe jẹ́ láti bó. ẹ wò ó bàbá ìròyìn ti kàn wá lánàá wa lọ́hùn wọ́n ní pé nítorí pé ẹ̀yìn àti bàbá tó rira ẹ̀jẹ̀ ní gbólóhùn àṣọ wọ́n ní nítorí ẹ̀ lẹ́bi fi nǹkan bá ní fún Súnkànmí àti tó rira lẹ́jẹ̀ wọ́n wọgbó ẹ wò bàbá ńlẹ̀ yìí ẹ kàn gbẹ̀tà lábùkù bẹ́ẹ̀ ni o torí ọ̀rẹ́ wa Súnkànmí la fi wàhálà yìí lónìí ẹ rí wa tá a kó gàǹgà léra wa báyìí ni ilé ló wà ní o oko ní o ẹ̀yin odi ní o ẹ bá wa mú Súnkànmí ọ̀rẹ́ wa jáde bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ẹ wò ó àwọn Yorùbá lọ́bọ̀ wọ́n sọ wípé wọ́n ní bí ọbẹ̀ ọ̀bà dùn ẹnìkẹ́ mọ́ kanra mẹ́wé o ẹ dákun ẹ̀bọ ẹ wọlé kẹ́ mùsùlùmí mi bòde àwọn ọmọ ìtì. bẹ́ẹ̀ ni bá a mọ́pọ̀lọ́ bí òjò kọ̀ọ̀kan a máa ń túlẹ̀ ni bàbá ẹ wọlé kẹ́ ẹ bá wa mú ọ̀rẹ́ wa jáde lẹ́rọ̀ ṣẹ gbọ́ báyìí. ẹ wo bàbá irọ́ kan wa ní ìlú ni bàbá ti rí Súnkànmí àní padà lọ sílùú wa. ẹ wá jẹ́ àṣeṣù ibi ẹ fojú sí ọ̀nà ògbà bẹ́ẹ̀. ọ̀nà ògbà bẹ́ẹ̀ mọ́lẹ̀ kú ayé sì bu àríwá ni wọ́n ni ó sì gbàgbé lórí báwo ìlú sí kàmí tọ́lùbà ló bu àgbàdo lọ́wọ́ yìí ẹ̀yìn ìka yìí. à ń kí à ọlọ́ọ̀mẹ ni o ebi ẹni bọ́mọdé ọ̀bá bá ta mọ́ ọba rọ̀bà rọ̀bá sì rí bàbá àtọ́ ẹ̀yin ẹ ṣe ìwádìí wo dáadáa kẹ́ ẹ tó máa bọ̀ lọ́dọ̀ mi kẹ́ ẹ tó gbé mi gbé sókàn mi àbẹ́ níwájú ilé mi ni mo kọ́ bẹ̀gbẹ́ tó èmi ni mo rán sókàn mi wọgbó o. ẹ̀yin èèyàn mi bí bàbá bá kọ̀ tí wọ́n láwọn kọ́ làwọn gbé sókàn mi pamọ́ wá jẹ́ àmọ́ lọ àmọ́ bàbá fún yín ju ọjọ́ méje lọ o bó bá di ọjọ́ méje òní tá a bá fojú kan Súnkànmí lábàá wa tá a débi tá a sì rí Súnkànmí gbàdúrà gbàdúrà mọ̀ pé wá gbàdúrà lọ́wọ́ yín náà. bẹ́ẹ̀ ni o látòní lọ wàhálà ti rẹ̀ sọ́kọ́ nílùú yìí o bí bá ṣe ń gbọ́ kéwúrẹ́ bẹ́ẹ̀ máa gbọ́ tàbùtọ̀. ẹ wo torí bá fọ yín pẹ́rẹ́ àwa ni o. ẹ̀yin èèyàn mi ò ẹ máa lọ ọgbàlejò bí lónìí. bí àbárí bí àbárí ẹ̀yin èèyàn mi. ẹ má dá lóhùn o àwọn ẹlẹ́sẹ̀ kan yẹn ti ń dá yẹn ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ méjì wa ní dá sí o. ẹ má dá lóhùn bẹ́ẹ̀ bá mọ̀ pa àjọ kúrò lábà ni lákùjẹ́ ló jẹ́. ẹ já lọ. ọmọ burúkú fi mí lé. àwọn àtàkì délé lè kà. pé rẹ̀ ń láyà gbogbo èèyàn wá sọ̀rọ̀ tí èyí láti ń wà ní wọn náà tún sọ̀rọ̀ fún wọn lọ ó ṣe dúró kí n fi ọjọ́ ìpínlẹ̀ yín wá fúnra yín bá ọmọ ṣe ilé ọmọ adìẹ dẹ́tù wọ́n bá ti bí àparò yìí ọba yín òkú lọ bẹ́ẹ̀ ni kí ṣe ìṣẹ́nu tiẹ̀ gba bẹ́ẹ̀ ni sọ ṣe bí wọn gbọ́ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ láti inú ilé lọ́hùn tí a níta ní àjàyí tó níwèé ṣàjàyí ọ̀wá pèmí tó àmọ́ tọ́lá yóò ní jí òfin láàbùrà rẹ fún ọmọ lọ. wọ́n dàbí àjàkú bàtà. àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ìgbà àpọ́njú làmọ́ rẹ̀ ìgbà ìṣòro là ń mẹ́ni tó fẹ́ ni kódà ah, ẹyẹ lẹ́ẹ̀mọ́ bó ń lé jẹ gbogbo ńlé mu kọ́dọ̀ jọ ogún ẹ̀kọ́ yẹ rí alábí sọ wípé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ sóhun òun ṣe dáadáa mọ́ bẹ́ẹ̀ ìwọ náà ló sì mú wálé ń jò ní àná tí wọ́n fọ́ ń gbin lójú èyí ti rí tọ̀ wá tọ̀ wá ṣe dáadáa mọ́ tọ̀ ń sá fún. ẹ dákun bàbá ẹ mọ bínú mo ti wí fún yín pé béèrè àbá fi ni pegi àmọ́ ń wọn ọ̀dà nù èyí náà èrìjọ tí mo ti ń lé alábí kiri ṣe ní ìfimi ìsàkọ tí ìfimi ìsàkọ lójoojúmọ́ ṣé ń gbòòwà ti dáláàbò ara tán yìí ní ìwà mọ̀ léèkì àbí ṣé kémi àti ẹ̀ kájọ ló ń ko káwá débẹ̀ kátẹ́gùn ọ̀wá fẹ́ dọ̀tí sí i lójú ṣé èmi ní ìmú wálé ni pẹ̀lú ojú kan àbójú wo ni ò fi ríran ṣé ìwà gbé pọ̀n ni bàbá yìí lè gbé yàn pọ̀ o. bá mi ó nu o ó nu o ṣé ẹ mọ̀ pé mo ti ní ẹ mọ̀ pé yóò kàn tún mọ́ ọ̀rọ̀ olúwa rẹ̀ nù ni àbí kátìkàtì ọ̀rọ̀ òfò onísọ lẹ́nu pẹ̀lẹ́pẹ̀lẹ́ kan èrò àfiwà wáramúrógùn òní dákòkòrò ọ̀gbádùn a sọ̀rọ̀ ní pẹ̀lẹ́tùbàtùsẹ́ ni tí ó fi lójútùú dáadáa. ọtí ẹ̀ dá báwọn ọ dá báwọn ajáyé àbí kí wọ́n pọ̀ ọkọ rẹ̀ ó ń sẹ̀ rẹ̀ jẹ́ o sọ ti gbọ́ ó ń sẹ̀ rẹ̀ ti jẹ́ afẹ́fẹ́ rẹ̀ ti fẹ́ àti rí fùrọ̀ adìẹ ọmọ tó sọ ń jọ ní ìpéjọ rìn lọ ó ti rìn lọ́wọ́ sábàdí pẹ́pẹ́ àyà ni ọ́ ìwọ ọ̀kà ọ̀bàyéjẹ́ ẹni ibi èèyàn rẹ̀ àdá èèyàn ọ̀kà aláìláàánú aláìlójútì àjẹ́ oṣó òní sọ̀rọ̀ ìkà ìkà ọ̀bàyéjẹ́ èèyàn lásán. Ah, ah. àbúrò tí bá tún bọ́ hàhà tó bá súnmọ́ mi ojú kejì yẹn ń fọ́ dànù lágbálẹ̀ rẹ̀ ìwọ òpònú yìí ọ̀ bàbá bò òṣì bàbá òfò bàbá àyàtọ̀ ní ọ̀ bá sọ̀rọ̀ bàbá ìkà aláìláàánú táwọn ti ọ̀wọ́ gbọ́dọ̀ gbẹ́jẹ sọ fún ẹ̀ gbogbo ọmọ tó yẹ pátápátá ni wọ́n ní kó gbọ́dọ̀ gbogbo ọmọ àdúgbò ìwọ ọwọ́ ọ̀gá wẹ̀rẹ̀ wọ́n á sọ fún ọ. ní abáyé èmi àti ẹ anítàjọ fà anítàjọ pọ̀ yìí ọmọ ìwọ ìwọ ọ̀gá ìkọ̀ ọ̀bà yẹn jẹ́ káyì káyì bàbá. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá yìí sọ ṣe rí wọ́n ní bí bàbá ní bí ọ̀fun ti tó láṣẹ tuntun àgbà á wà á parí ọ̀rọ̀ yìí ẹ̀yin méjèèjì ẹ̀ wà á wọlé lọ ní ìṣòṣẹ́ àdìgbọ́ ó lè torí ikú ti lálálẹ̀ ewu ara kọ́ ọ wá sọ pé mi ò ní mú ọ ṣe mọ́ ìwọ tó jẹ́ pé ìwọ náà ló mú wálé ń yò ní ọgbà tó fi ní èṣù tí yóò ní bàjẹ́ ṣùgbọ́n àwọn ọmọ ìjẹ́rìí ẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ ẹ wọlé kẹ lọ rè sọ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ láti ìlú òní kẹ́ rí pẹ́ ẹ sọ kọ́ ọ bá sọ̀rọ̀ kí n mú ọgbẹ́ kọ́ mọ́ ọ ti yú ọ̀pá mi o ẹ̀yìn mi ẹsẹ̀ ń ro mi o kọ́ ọ mọ́ bá sọ gbogbo ẹ̀ kí n ọgbọ́. aláwọ̀ àfilélẹ̀ fún ẹ̀sìn àbí èèyàn bá láàrin ojú wẹ̀yìn mú ọgbà lọ rí ṣéwọn ọ̀rọ̀ ti dágbére fún ọdún ajayi mo ti ń bọ̀ ọdún ajayi ìka aláìláàánú èèyàn burúkú èèyàn rádaràda mo ti ń bọ̀ mo rè bá a ni mo rè sọ fún pé mo ti rọ́wọ́ rè ó rẹ̀ jẹ́ o ọmọ tó ní yóò rìn ló ti rìn o mo wá jẹ́ kó yẹ pé tí ọmọ wọn bá dé di ọjọ́ méjì òní torí mo fún mo dájọ́ fún ni òun fún aláàrẹ báyìí wọ́n gbàgbé ẹ̀ yóò sì pé ajayi ìṣẹ̀rọ̀ tọrọ sá. kọ́sí ti á ṣe ẹ̀yin lórí kalẹ̀ mọ́ ta ni èmi lọ́mọ mi jọ ẹnì mo ti fẹ́ kẹ́ tú mi lẹ̀ pẹ̀lú pẹ̀lú ẹ̀ tipẹ́tipẹ́ kí n lọ bá kájọ kájọ fi sẹ́yìn tí mo fojú ẹ̀ lé lónìí tí ọba kàbùkù mọ́ tí ọba tẹ́ mọ́ tí wọn bá pariwo lé lórí mọ́ ó tóbi ojú ẹ lọ láyé ẹ̀ tí èkó àbùkù kàn án mo wá sọ fún mo jẹ́ kó yé bẹ́ẹ̀ sí ń sọ pọ́n lágbára yìí náà tó gba yín ní pariwo pé àjàyí lágbára fà lágbára lọ́dọ̀ tèmi ọ̀dọ̀ ara ẹ̀ ló ti lágbára mo jẹ́ kó yé pé bí ìgbín bá ṣubá ìyọ́fà yẹ kó ni bí jàpá bá ṣubá ìyọ́fà yẹ kó ni mo sì jẹ́ kó yé pé ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ lágbára rẹ̀ ní èèyàn kò sí ní tí ó ṣe àbájá yìí kọ́. ọ̀rọ̀ oh, ra eh, o ní. ee tí ẹ ṣe sùúrù fún ẹ. kí ni gbogbo èyí nìyí sí. ajá ikọ̀ ọmọ lọ́ọ́ bẹ́ẹ̀ máa ṣẹran tọrọ wọn máa rán sájà yìí. kò sí ní tí ó ṣe. kí ni gbogbo èyí báyìí kí ni èyí tó ń ṣe yìí ní báyìí àbí ṣé mo sọ mo ránṣẹ́ ni àbí mo ní mò tó jàrà mi kọ́ sá ìṣó ya wọlé ìṣó ìṣó nulẹ̀ àbírú wàhálà wo ìwọ tún fẹ́ dá sí lọ́rùn dé àyíràn ti gbẹ́gi ṣe wọlé sáwọlé ìṣó torí mo ránṣẹ́ tó jẹ́ wọlé ìṣó. ẹjọ́ ẹjọ́ ló wá ẹjọ́. ó sọ fún ẹ láì lẹ́sìn ó sọ fún ẹ láì lẹ́sìn ó yẹ ẹ náà wọ́n. dákun Ah. Ah. ẹ ara mi jára àwẹ mi wọn gbọ́dọ̀ ẹfun rẹ fún ẹfun lójú oṣù oṣù oṣù ń ṣàrò oṣù ìdúrà àbárọ ọmọ ẹyọ wà rè kò níta lójijì ilé òkè lẹnu kan wọ́n jà wọ́n jà wọ́n jà kò sẹ́ni tó lè dín lọ́wọ́ pé má jà wọ́n jẹ́wọ́ pé akọ̀yà ni mi lọ́wọ́ ti di ìyàmá yìí ò jẹ mí ìyàn gbà lọ́mọ ó tún gbò àrùn ọjà ẹ Àjàyí o Àjàyí Olódùmarè ó sì dákẹ́ òun wò mí rà ó rántí ọjọ́ ọjọ́ kìíní mo sùn ọ́ lébìrán ó sì ṣe tí mo fẹ́ fún mi mo fẹ́ rẹ́yìn Àjàyí mo fẹ́ rẹ́ ìwà jà yìí. Ajayi, ògidì gbogbo àrùgbọ̀ gọ̀rẹ́ ti ń kádìí ò ti ń káwùsà àmọ́ ti kádìí ẹ̀yìn báyìí yọ fàyà ọmọ mi dà. ṣé kìí ṣe pé èdè ń dìọ̀. ẹ̀fún fún ọ. èdè ń dìọ̀. wo ohun èdè mi fọ̀rọ̀ mi o ẹni bá bá ń fọ̀rọ̀ mi àfàtì àfàtì ni ó fi ṣe torí gúnugún èròjú fọmọ ẹ̀ lórí àkàlàmọ̀gbò kì í rójú kun tiẹ̀ lóṣùn ajere kì í rójú pọnmi gòkè odò o ò ní rójú. pẹ̀lú máa ń gbẹ gbogbo ẹnu tán ọmọ pé igi ńlá tó ti bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní wọn ò léwé lórí ìtàkùn ọ̀gọ̀gì tó ṣe bẹ́ẹ̀ mo ò légbò nílẹ̀ iná rẹ̀ lómi ọ̀padà lẹ́yìn omi nù iná rẹ̀ ọ̀wà kú yóò wá dùn kúrúrú yóò dùn kàràrà. pàánù ọmọ mi dà jà yìí lónìí ni wọ́n gbọ́ ọmọ mi ọmọ mi dà ta ló kọ́ ọlọ́gbọ́n tí fi wèrè díẹ̀ ọmọ mi dà jà yìí. bá ń gbọ́ ọmọ mi. ọmọ mi dà. ẹ̀ kí ló dé tà ń ṣe báyìí ẹ̀yin àgbàlagbà. ẹgbẹ́ bá mọ ọmọ mi mo fẹ́ gba ọmọ mi. ojú ò tiẹ̀ tiẹ̀ yé méjèèjì èèkàn lú ni yín. Ah, ah, ẹ wọlé lọ ẹ wọlé lọ. bàbá ẹ má gbà bọ́ náà lọ. gbé bọ́lé lọ bó ti wọ̀ gbé bọ́lé lọ. Ah, kí ló dé kí ló dé máa ṣẹlẹ̀ yìí. ọlọ́run ò ní ṣe é lápá yẹn kí ló dé kí ni ń dé kí ni ń ṣẹlẹ̀ báyìí àjà yìí. ẹ ṣeun bàbá kí ni burúkú yìí ó ń rẹ́ mi jẹ mi ò ó ń rẹ́ mi ìtàwọn ọ̀sọ̀rọ̀ ọwọ́ àtẹ̀tọ́ rẹ mi báwọn fẹ́ mọ rẹ mi dànù ń wò sí nígbà fún torí pé kòkò ní gbẹ̀yìn kó gbomi kó tó gbaṣọ jọ èmi mọ́tọ́ bẹ́ẹ̀ òòṣà ń bá a jà kẹ́lẹ́ bá a mọ̀ kí ní burúkú yìí ni ọmọ rẹ fọ́mọ mi lójú mo sì fún ọmọ bá wàá bí n bá fi gbogbo ara kìyọ tí n bá yí báyìí tí mo tí n bá jù àká ìgbẹ́gbọ̀. ṣé o lè mú mi ní. Ah, èmi ò lè mú ọ. o lè mú mi ní. ẹ dákun ẹ tún ẹ̀wọ̀n. àjàyí fọ́ gba kí o sílẹ̀ kún lójú mi kọ́. ẹni bá ní kọ́kọ́rọ́ ni ó sì. lójú mi kọ́ lójú mi kọ́ ẹ. Ah, bó o ti ní òun tàn. adé irọ́ ni. bàbá ẹ̀rọ ẹ̀rọ bàbá. bọ́wọ́ nlẹ̀ bọ́wọ́ nlẹ̀. àjàyí ló fi òògùn sí ọmọ mi kú òní. ṣé ọmọ ẹni kúkọ̀ yájọ ọmọ ẹni nù lọ? tí ọmọ bá sọnù àníwá èèyàn gbé ó ló gbé ọmọ mi ṣépè ọmọ sì bóde lẹkọọ padà wọlé mọ ẹni kí n má béèrè ṣé ní wọmọ mi. ó ṣépè fọmọ rẹ. bẹ́ẹ̀ ni. èmi ṣépè fọmọ rẹ. ẹni ọba fẹgbọn lórí rẹ ní ìlú oúnjẹ ń bẹ bẹẹmi ọba fẹpẹ sí yín lọ àtẹwọ àtọmọrí àti gbogbo ẹbí yín ni wọn fẹpẹ sí dànù torí pé àlọ rámìrámì là á rí ẹnìkan ìrà káì káì káì. sẹ́gbọ́ sẹ́gbọ́ bàbá sẹ́gbọ́. ìwọ ló ṣépè fọmọ rẹ. bẹ́ẹ̀ bó o lọ ṣe mọ̀ pé òun ló ṣépè fọmọ rẹ bó lẹ́tì dé tí wọ́n ti sọ fún ọ bẹ́ẹ̀ pé òun ló ṣépè. bàbá ó yẹ kálàyé mi ó yẹ yín àjẹkí lánàá ọmọ kú lónìí èèyàn lòun wọn bá mi fáwọn ó fojú mi rí màbo ọmọ bóde ńlẹ kọ padà wọlé ẹ ṣàìmọ̀kó náà ló ṣépè fọmọ. wo ṣe é rí ọ̀rọ̀ bá rí báyìí àwọn àṣìṣe kọ̀ọ̀kan tẹ̀yìn máa ṣe rí. bó bá rí bẹ́ẹ̀ ẹ wàá jáde síta àwọn tó nílẹ̀ wàá bá yíyẹ̀ wò bọ́rọ̀ bá ti rí nípasẹ̀ ìtọ́ba wa sọ ń bẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ pé ibi tẹ́gun ó ọmọ mi sí rè ẹ̀yin ò ṣe lẹ́yìn ẹ yọ̀bá tira yín nugú ẹ máa gbìnra yín bẹ̀kọ́ dà èèkàn lù ní yín ẹ̀yin méjèèjì kò yẹ ká máa dà wa jẹ́ bẹ́ẹ̀ bá ní. ẹ gbà kí n tẹ̀lé yín mi. rí ti jẹ́ rí kóun náà ṣáájú òun ni wọn fún mi kóun náà ṣáájú. èmi ò lè bọ́ wájú ó lè nawọ́ látẹ̀yìn bá kọ́ nawọ́ wá báyìí. ẹ̀rù ń bọ̀ ẹ̀rù ń bọ̀ àdí. ọmọ tá a dì ìwọ bọ́ wájú ìdí òkúrò láàrin yín. bàbá wọn bọ̀ wájú bá gbógun ọdún láyé ẹran ni. má ṣe má lè lè tọ̀ yí wọ báyìí ọmọ àṣẹrọ ni. má n so má n so má n so má n so má n so. yóò máa jẹ ọ sí ọ̀rọ̀ mélòó gbà fún ọ òní rí lábúrò tó àwọn àgbààgbà méjì ló wà àwọn àgbààgbà méjì àwọn àgbà àyà tí wọn ò mọ̀ pé àwọn lè kàn án lù ẹ àwọn báyìí lè kàn lú ẹ̀yìn lẹ gbọ́dọ̀ jẹ́ kí bíyì ọba jẹ́ ẹ wá ń jà kò tí wọ́n ń jà sí ọ̀ ni pé eléyìí ó ní eléyìí fèpè sí ọmọ wọnú igbó eléyìí ti sọ pé òun ò fèpè sí máa rẹ̀ kó àwa ìgbà. bàbá kí lẹ̀ ń tẹnu mọ́ yìí ṣé ó lè máa jàgbà kó má ṣe lójú fèrè ṣé wọn ọmọ tí mò ń sọ ni àní mo mọ tó ń ṣe tí mò ń ṣe ẹni tó lé ọmọ mi wọ gbóre. ṣé kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ lọ mo lé mi kó mo lé mi n bí n bá tiẹ̀ wá lé wọgbó lọ ṣẹ́wọ̀n tó bẹ́ẹ̀ ni ambọ̀sibọ́sì èmi kọ́ ọwọ́ lèmi mo lé ọmọ wọgbó lọ ẹ wo ẹjẹ́ ń sọ fún yín o ẹjẹ́ ń sọ fún yín o kẹ́yìn ọmọ tọ́ mi o bẹ́ẹ̀yàn bá tọ́ mi bẹ́ẹ̀yàn bá tọ́ mi bó bá síyan lẹ́yìn ọ̀run ni ó ti lọ rèé gbọ́ bẹ́ẹ̀. ṣé àrígbá ojú mi rẹ ẹjọ́ lọ bí wọ́n ti ń sinú ni mo wá fi dékè ń kó wọn wáyé kẹ́ ẹ wá bá ń bí wálé èrè bọ́rọ̀ náà ṣe rí kàn méjèèjì orí torí lè pọ́n ẹni sùn ibi tí yóò ti yanjú la ẹ dé ẹ àwọn. ọ̀pọ̀ ológun aṣọ ìdájọ́ gbogbo wa bá a ti jókòó ìwọ̀gbẹ́ rí gbogbo wa ìdíwọ́ nìkan láwọ́ iwájú ọkàn ọgbọ́ ẹ̀yìn ọpọ́n olùmúlọ́dún ọlọ́kàn lọ́sì àárín ọpọ́n ìta ọ̀run ilẹ̀ ọgbọ́ ọ̀kẹ́rẹ́ àfọkọ́yẹrí alágbóòkà òmìnir tí gbé ní mìjàmìjàlú ìfá àwọn ọmọ tí wọ́n gbé sọnù yìí àárín ìwọ nìkan ló yé ju gbogbo wa lọ bẹ́ẹ̀dá bá wà nù omi rìnnà rílẹ̀ omi ni ẹ̀dá ladúlálẹ̀ omi orílẹ̀ omi kedere bọ́ bá ti rí jẹ́ rí i. yẹ fojú sí ọ̀nà ọ̀gbàbẹ lọ ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ọ̀gbàbẹ o ó ní ó ń relé òdélé ó ń roko òdóko àtoko òrùkòdóko òrókòtó adé àfún Ọ̀rúnmìlà ndé ọlápò olùkú fàkúrú káko káko káko ibi ẹ fojú sí ọ̀nà ọ̀gbàbẹ ẹnìkan kan ò fẹ́ pèsè ẹran mọ́ fún mi hmm, ẹnìkan kọ́ ló fẹ́ pèsè ẹran jáde tí wọ́n wá wà yìí àhámọ́ ni o àhámọ́ wọn wà wọn ò kú wọ́n sì ń bẹ láàyè nǹkan kan ò sí hàn ṣùgbọ́n bí wọ́n wà wọn ò lè bóde àhámọ́ níbẹ̀. ẹ dàpọ̀ kí wàá ní tá a lè ṣe sí táwọn ọmọ náà fi jáde. ìfá ìwọ náà ló jẹ́ àmọ́ ń dá sí ẹbọ la ṣe ìtùtù la gbé labáràn ọmọ òun ìṣì ọwàrí ẹbọ kàǹkà tí kagún láyà ẹbọ láàgbé bá a bá ti wá kó gbogbo nǹkan ètùtù ń jọ ilé igi ìrókò olúwèrè láàgbé lọ. bá a bá ti wá rú ẹbọ ṣé wọn ò jáde. a wọn wálé. ẹ gbọ́dọ̀ bára yín dà o ẹbọ láti ètùtù láti tí wọn èbóde lẹ ti gbọ́ yìí ẹ wá máa lọ ká ẹ má sì kóra yín lákòókò lójú ọ̀dà ẹ má kóra yín lákòókò. bàbá n ò gbọ́dọ̀ kọ̀rọ̀ sí lẹ́nu kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá báyọ̀ ni ọ̀bá wálé oníkòyí ò ní sinmi ogún lọ bí ọba ṣe mi ogun gúdúgúdú lèmi náà mi náà fìgbà kankan tura lẹ. kí ni ọmọ ajá ọmọ àjà àtàrọ ni àti gúdúgúdú ẹ má jẹ ẹ má dá wàhálà sílùú ìmọ̀ o ẹ lọ ọ̀rọ̀ ti níyànjú nìsín ẹ lọ o. kẹjẹ ká máa gbà kẹlẹ́dẹ̀ ògùn yẹn mi kó gbà fún anita lẹ́sẹ̀ lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni ó di dandan lẹ́dẹ̀ ògùn yẹn mi gbẹbọ torí bẹ́ẹ̀ lè wúra ńkẹ́ bẹ́ẹ̀ làgùn fọhùn màálù tó jẹ́ bàbá wọn bẹ́ẹ̀ ní ńkẹ́ àṣẹ ògùn. olúwo elédè ìwúrẹ́ ooo àwọn olùgbẹ́bẹ̀ ni àwọn olùgbẹ́bẹ̀ báwo bá báwo àwọn àṣìgbẹ́bẹ̀ ooo. sígbẹ́bẹ̀ lákè. síbẹ̀bẹ̀ lóko síbẹ̀bẹ̀ lọ́la èyíkéyìí ọ̀wárán fún ọlọ́mọ ògòyè o. ẹ lọ́mọ gírí àjọgbó jogúnjogún kò ní gbójú kó ọmọ adarí bẹ́ẹ̀ ni jọ̀gbọ̀jọ̀gbọ̀ kan ní gbójú ọmọ ẹ̀ àwọn àgbààgbà yálòdì ò ní gbójú kó wọ́n gbá lòdì lọ́pọ̀ o bẹ́ẹ̀ làwọn ò ní pa wà ìgbọ́ ẹ pé. o bọ́ ọ bá ń bẹ́ wọ́n bọ́ ọ bá ń bẹ́ ń dọ̀rọ̀ mìíràn àgbísẹ̀ rọ̀ wá kọ́ ọ wá jẹ́ wa bá a bá pàdé òun àtàjẹ́ ara ẹ̀ làákó bá a bá pàdé sẹ́fúnsẹ́fún òun àtẹ́fún ara ẹ̀ làákò fúnra ara òkété ìnífọwọ́ kógun ológun ti ń bẹ́ ní bàbá rẹ̀ bóde olúwẹ̀rẹ̀ ẹ àjọ pé olúwẹ̀rẹ̀ olúwẹ̀rẹ̀. láyà o ẹ fẹ́ rẹrù ẹlẹ́rù kẹfà ti yín lọ́wọ́ sẹ́yìn òmò pé lójú ewúrẹ́ ni wọ́n fi fọmọ rẹ̀ gúnṣẹ́ ni lójú àgùntàn ni wọ́n fi fọmọ rẹ̀ jóògùn tí ẹ̀ bá ṣe awore tẹ́ jẹ́ nínú ìlú yìí ẹ̀yin fúnra yín lẹ̀ bá fàyà kẹ́ wọlé. olúwerí ẹ bọ́ra abìnrin àjẹ́ ní ọ̀dà ah, èmi náà mọ̀ mọ̀ mọ̀ pé tí ọ̀bá sí tọ́sẹ̀ sí ẹ̀sẹ̀ kàn yí ibi ìṣe lásán báwo ẹ̀bọ̀dà bíi kì í ṣe ti jáwó àwa bọ̀ ọjà a kàn fẹ́ mọ àṣírí tí ń bẹ láàrin ògúnyẹmí àtàjà yìí tí dáa torí ẹ̀ fẹ́ bọ̀. nítògúnyẹmí ẹ fògúnyẹmí lẹ ògúnyẹmí ò mọ̀ pàkọ́dá oró kò dàbí àdágbẹ̀yìn ǹjẹ́ ẹ̀yin mọ̀ fògúnyẹmí òun ló sọ mí lẹni tí ò lẹ́bí tí ò lára mọ́. Ow! mo ń bọ́ tó ń sọ aya mi. baálé mi láti yọdún tí mo ti délé rẹ kí n finú ṣoyún kí n sì fẹ̀yìn lọ́nà ṣé wò mọ̀ wípé téèyàn bá wálé ayé tí ò bí wọn onítọ̀hún dàbí èlò tó kọjá lórí àpáta ni tí ò ní pa ni. Hmm. aya mi kò tọrọ ló sọ mo rìn rìn rìn rìn lóòótọ́ ara àrìn tí mo rìn ló ń dọ́dọ̀ olú ọ̀gá ó ń lọ kálá ejò wá ń lọ kákan ẹ̀rùn tí bá ti ká méjèèjì wá ó fi oyún ṣoyún ọfẹ ìgbọmọpọn. baálé mi kí wàá lóde tó lọ kálẹ̀ ìdíwó tó sì kákàn rẹ o tó wá sọ mí sí gbunduku láti yẹ ọdún. kì í ṣe pé mo fẹ́ kà àmọ́ ó ń ṣe mí bákanbákan ni. bákanbákan bíi ibo ẹrù ni ẹrù ń bà mí. ó lọ kálá ìdíwó ó sì kákàn rẹ o kémi náà lè dán láyé. irọ́ ni ah, kí n tó kú lábà wọ́n ṣàdúrà fún mi wọ́n lárìn pàtọ́dẹ àfìgbà tó o sì jẹ́ kí orin àwọn ọlọ́dẹ ó ṣe mọ́ ńlá kí ọlọ́dẹ tó rè pẹ́ tí ọ̀mẹ́ràn bọ̀ lọ́jọ́ ńlá pa ṣága ọbẹ̀ olóògbàdì rẹ wà ní. àṣọ òtí ẹ̀ lè ṣe dáa ó lè ṣe jù bá náà lọ kàn ń bọ̀ bá sì ìyá ọ̀fẹ́ ká máa kó bẹ́rẹ́ fún ọ ká máa pé wọ́n nìkan ló la yí àtọ̀run. ètò wá bí mi jùlọ nu gbogbo rẹ̀ ni àwọn ọmọ ògúnyẹmí wọ́n tún wá jẹ ẹran ọkọ mi tí wọ́n pa kọjá níwájú ilé mi ṣẹ́yìn ò mọ̀ pé ẹran òun ni ó ń jẹ ni. olúwere apò ọba bíi kó tó bẹ́ẹ̀ kó tó bẹ́ẹ̀. àmọ́ bá a bá wo nínú àwọn làkọjú egun o àti bí orí yeye ní mò ń ta ẹ̀mẹ̀ ẹ̀sẹ̀ lọ́pọ̀ àwọn ọmọ tí ń jìyà yìí nìsín wọn ò mọ nǹkan kan pa ẹ̀sẹ̀ yẹn dá wọn kàn ń jìyà ẹ̀sẹ̀ yẹn. tó bá jẹ́ tàwọn ọmọ ni àwọn ọmọ rẹ̀ ó jáde ṣùgbọ́n ní ti Ògúnyẹmí ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. ojú ẹ ṣàánú mi n kò ríran máa o.

àwọn èèrà tí ń bẹ lórí ilẹ̀ yèèbẹ̀lẹ̀ wọ́n ń sin lọ́hùn ewéko wọ́n ń forí balẹ̀ fún olódùmarè ọba wọn kò sẹ́yìn kankan nu wọn tí hùwà òdì sí olódùmarè àfitàwọn ọmọ adarí wọn rè kọ́ wá yí gbogbo wa gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ̀rọ̀ òdì sọ́lọ̀ wọn ọba ẹran ọ̀hún ló ń tọ̀ ń jẹ o ẹran ọ̀hún ní ẹran ọ̀hún ló ń tọ̀ ń sọ jẹ́. aláfọwọ́rá àwọn àgbààgbà dàgbà ya ọ̀dọ́ ìlú yàgbé nípa ẹ̀rọ ayé bó ṣe dà o gbogbo ohun tọ́lọ́run ò fẹ́ láyé fi ṣaṣọwọ́ sọ́run ẹ̀rọ ọ̀hún kò ṣeé jẹ́. oníṣẹ́ àròsìn tí à ń pè ní àdí o. àdí tọ́ba ò gbọ́dọ̀ jẹ èkùrọ́ tí kì í ṣàròsìn rí òdí ló ṣe fún ìyá tí à ń pè ní.